وبارك على محمد صلى الله عليه وسلم ọ̀tí agbára onírànlọ́rọ̀ tí àfọwà Muhammad ibn al-Wahhab rahimahullahu ta'ala àwọn masáàrí mẹ́rin tí wọ́n sọ pé ó padà lọ fún gbogbo ènìyàn kúlọmọ ẹ̀ẹ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà ni alẹ́ ẹ̀yìnà orí alákọ̀ọ́kọ́ ẹ̀yìnà ọ̀nà ni àwà alẹ́ ẹ̀yìn ìmà irú ma ó ló pọ̀ dáadáa gbogbo abálọ́wá ọ̀nà ni ma'rifatullahi ma'rifatu nabiyyihi wa ma'rifatu dinil islam ìmọ̀ tó pọ̀ yọ fún wa òun náà ni ìmọ̀ tí ó jẹ́ àmà tààlọ́ ọlọ́run kí sí láwọn ìwọ̀ ọlọ́run ìmẹ́lẹ̀ kejì òun náà ni ma'arifa tó nàbí yìí kálọ̀mọ̀tàlà nẹ́bí Muhammad káàmà nẹ́bí tó kọ tó kọ káàmà tìdílé tìdílé sọ̀mọ́rífà tó nílé Islam kásìmọ̀ kí náà pẹ̀lú Islam ìlàdílà àwọn mẹ́tọ̀ta sọ yìí pẹ̀lú ẹ̀rí ni o lọ́nà tí rírì ìwọ ọlọ́run ni kílẹ̀ rí rẹ̀ ẹ̀rí rẹ̀ ìwà lẹ́gbẹ̀ẹ́ ó ti rírì kílẹ̀ rí ẹ̀rí rẹ̀ ìtọ́kùn ìsìláàmù rẹ̀ tí jẹ́ ìsìláàmù rẹ̀ kílẹ̀ rí ẹ̀rí rẹ̀ ó ní tó máa bìlà nílà. a ti wá orí ma'rifatu nàbí ìlàwà ní makala ní muhammad sallallahu alaihi wasallam agbọ́dọ̀ mọ̀ kí a nẹ́bí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run gbogbo ẹni tí ó bá gba nẹ́bí òjíṣẹ́ ọlọ́run ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òfin ṣe mùsùlùmí kátó wá lè gba nẹ́bí ní ọlọ́run kátó lè gbà àfi kí á rí àwọn kan mẹ́rin lára wa àwọn kan mẹ́rin náà àti sàlàyé rẹ̀ ilé ẹlẹ́kẹ̀ẹ́ ní là ń sàlàyé lọ́wọ́ alákọ̀ọ́kọ́ tọrọ àti òbí máa ń rọ́ àṣẹta nígbà pàwá agbọ̀rọ̀tẹ̀ láṣẹ rẹ̀ tàbátà ló ti jẹ́ lọ́tọ́ agbọ́dọ̀ gbá lódodo tàbágbà ló ti sẹ́lọ lọ tàrùkú máa náà ánìwò àwùsàjà ọ̀ ìta tó bá ní kò dá agbọ́dọ̀ jìnà sí káfíyẹ kamáṣe àáfílẹ̀ àní sí bàbá gbàkó ìsẹ́ ọlọ́run lọ́tọ́ ẹlẹ́ẹ̀kẹ́rin wọ́n lá ìrìnbá lọ́rùn ilẹ̀ àmàṣáwàá èyí wá lè ṣe ìjọsìn kan tó lóun fi súnmọ́ lọ́wọ́ bá ilá ìmọ̀ṣàwà àyàfi kó fi tẹ̀lé lànà àníjọ́ Muhammad sallallahu alaihi wasallam sọ àlàyé lè ìlànà sí lọ́wọ́ tàbí wá bá dé pé gbogbo tánàbí bá ṣe tàbá fi kọ́sí rẹ̀ wọ́n náà pè súnà rẹ̀ a ní yẹn tẹ̀lé súnà nẹ́bì gbogbo ọjọ́ sí tí yẹn bá mọ́ wá tó bá ipá nẹ́bì ọmọ ẹ̀ ó náà pè bí dáa ṣùgbọ́n bá gba nẹ́bì ló ti sẹ́lò tán kò gbọ́dọ̀ mú ìjọsìn kan wá bó ti lérò kéré ma àyàfi jẹ́ bí Ànábì sallallahu alaihi olóṣèlú a wá sọ pé báwo la sáfẹ́ mọ́ súnà nẹ́bì kìí ṣe mú jẹ́ rọ́dù pé anẹ́bì ṣe nǹkan yìí kọ́nà owó bí nǹkan báyìí náà rí kìí ṣe mú jẹ́ rọ́dù pé tó wí orin àbí tó ṣe àwọn náà ṣe lálẹ́gbẹ̀ súnà àbí ṣàlàyé pé tábí gbàgbọ́ yé súnà tí òfin ní dàrú òun ní ká lọ́nà pé súnà ó ní nǹkan mẹ́fà tí ó yà gbàgbọ́ yéṣu náà àti kàmẹ́ ìfàfúra náà àti wá sàlàyé ní ìlà sàlàyé mẹ́ta kọ́ mo ní mẹ́ta kọ́ ní mẹ́rin méjìlá sàlàyé ní ẹlẹ́kìjìlá sàlàyé lọ rí ewu láti sàlàyé asábàrù ìrọ́pọ̀lá àti ẹ́ kèfíyà àti sàlàyé kèfíyà alwaqtu ìtàbùmọ̀ pé tàà sí ibá súnnà mú àbí ìbá súnnà mú gbogbo bàtà bá fẹ́ sí súnnà Nabi sallallahu alaihi wasallam a ma fi wọn nǹkan mẹ́fà yíwò èyí tó bá ti ní bùkátà sí mẹ́fà yí o láfi wọn kìí sí pé dandan ní kí mẹ́fà yí sí pé lè yí kó pé ìbùsùn àfẹ́sí àmọ́ kò sí súnà tí yẹn fẹ́ sí láyé kò lè yọ kankan lẹ́nu mẹ́fà yìí lábíwámú alákọ̀ọ́kọ́ asábàrù gbogbo ìbádà ìjọsìn tá a fẹ́ fi súnmọ́ lọ tó bá ti ní rízìn tó bá ti ní ìdí tá a fi ṣe ìdí mo fi sìnkẹ́ báyìí rè ó bọ̀ jẹ́ sí pé ìdíhun ni ànábì ló sókè nìyí ànábì ló fi lélẹ̀ ànábì torí rízìn yẹn ó fi ṣerú kaba sàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ ó lágbọ́ fún wa pé lápòjú ẹni sí kí ló dé téèyàn máa ń yan náfílà kí ló dé téèyàn máa ń gbààwẹ̀ ní gbogbo ọjọ́ monday má bèèrè rẹ̀ kí ni rísìn sábàbù ni pé sọ́mọ̀hún nàbí sallallahu alaihi wasallam tó gbá náà gbà rísìn kí tánàbí fi gbà torí pé wọ́n bí john ǹjẹ́ wá lè torí pé wọ́n bí ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ monday káwàlá afẹ́ sọjọ́ bí ànábì tí a máa sọjọ́ bí ànábì lọ́dọọdún kí ló láti sọjọ́ bí lọ́dọọdún pé kò sírísì kó náà ní kọ́dá ara wọn bí díà ní ibi táwọn tó ya òkú táwọn tó ya òkú ta ìdílé wọn kọ́dá náà sọ ní òbí ara rẹ̀ wọ́n ló sí bó ló sí sí wọn ní àwẹ̀ nígbà wọn ni ìgbà tí wọ́n bí pé kí ló bí nígbà ọjọ́ wọn lè onítorí pọ́jọ́ tí wọ́n bí òun ní sọjọ́ ìlú náà bí ìbá ya afọ́núfọ́ra èyẹ́ wọn sọjọ́ ìlú lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá jẹ́ kí ẹgbà pé ọjọ́ ọ̀bí rẹ̀ náà ní ń ṣe náà agbábẹ̀ fún kalirọ́nà lọ lára nǹkan tábàrà wọn sàlàyé ẹgbẹ́kò mọ́ ní anẹ́rù mú pé anẹ́rù au aljins tàbá ipá nẹ́bí sallallahu alaihi wasallam ó ṣe ìjọsìn kan lóòtọ́ irú irú ran nǹkan bá bí ṣe nǹkan ní láàmù bí ṣe náà rọrùn irú nǹkan tàbí gbà bí ṣe irú ìjọsìn gẹ́lẹ́ kò láàmù bí ṣe ẹran léyà lápòjú rẹ̀ irú àwọn ẹran táà náà ibi paléyà àbí tó sọ pé ẹlẹ́ fi àwọn ẹbá ìpaléyà kìí sí gbogbo ẹran táà máa ń jẹ paléyà irú àníwẹ́rò àwọn ọ̀rẹ́ ẹran táà nígbà ní kápa tó lápa tó láwọn ẹran táà lè jẹ́ pọ̀ àmà àlejò paléyà alẹ́bí ni a lè fi àgbò àgbòtàn ewúrẹ́ ògúnfe màálù ràkúnmí àlèkùnwàléyá ẹ̀dàkùn tòlótòló wọlé àrí wọléyá ṣebí jíjẹ náà ni tí wọ́n ní kẹ́lẹ̀ wọléyá tó kò sí lára irú ìran nǹkan tàà lẹ́bìnì àlèkùnwàléyá eré èyàn lè jẹ́ ṣe ìlú wọléyá àà ní kò ní pa lè jẹ́ káàlà lè paléyá tó má tí ọ̀dá ní pẹ̀pẹ́ kò dáa kò sí lára irú ìran kan tàà lẹ́bí lò paléyá ẹ̀sìn lára nǹkan tàà lẹ́bí sallallahu alaihi wasallam kó láti jẹ ní kí wọ́n aṣọ ẹ̀sìn mọ́lẹ̀ ní ọdún kó lọ bẹ paléyá tó lẹ́tọ̀ọ́ adúgbò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ àwọn jẹ́ so a ti bọ́ sí ilé kẹta náà a ti bọ́ sí bọ́ sí bẹ̀rù anáwòrì tẹ bá ipá náà fi ṣe ìjọsìn kan bẹ́ẹ̀ náà bá fẹ́ ṣe irú ìjọsìn ní irú tó bá fi ṣe nígbà ìrìnà fi ṣe mọ̀lúdì bẹ́ẹ̀ bá gbà pé ra àwẹ̀ tí ń gbà lọ́jọ́ mọ́ndé mọ́ndé òní ibi ń sọjọ́ bí ara rẹ̀ ni bẹ́ẹ̀ náà bá fẹ́ ṣe súnà tí ó pè é kílẹ̀ mọ́ ṣe aha Islam yóò dàrú wa àwẹ̀ ní káyìn náà máa gbà tó láwọn tí wọ́n dá jù wá lọ lójú ayé ànábì àwọn ẹmọ́dé yìí wọ́n gbà àwọn sọ̀hábà wọ́n gbà fá ànábì ti challenge wọn pé a ẹ̀ṣẹ́ àmọ́gbà ẹjọ́ monday ọjọ́ tó wọ́n bí èmi nù ẹ̀yìn ẹ̀mọ́ ìgbàjọ́ tó wọ́n bí èwọ́ ọ̀dán láyé ànábì tó wá kò láàrin wọn tán àwẹ̀ yìí náà ń gbà tó tábà gbà pé ọ̀tẹ́ ìbá gbà kọjọ́ bí ànẹ́bí sallallahu alaihi wasallam oní ṣe pẹ̀lú pé ń gbá àwẹ̀ ìdá àwẹ̀ láàánú ma gbà àdéjì ìran kàmí ṣe lára àwọn ìran bó ṣe pàtàkì tó àwọn àkárùtà máa ń ṣe ẹ̀rùpá wọn ní súfí wọn a máa ṣe àkárù láàárọ̀ wọ́n sì máa ń ṣe àdìkárù ní ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ bá bèèrè lọ́wọ́ pé kí ló dé kẹ́ẹ̀fí sàdìkárù rọ̀ láàárọ̀ kẹ́ẹ̀sì sí rọ̀lẹ́ wọ́n ni tó gbé anábi ṣe ọlọ́níkà anábi ó ṣe anábi sàdìkárù láàárọ̀ ó sì àdìkárù rọ̀lẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àti pé ẹ̀ráìtì ẹ̀ráìtì ló yá ẹ̀ ń ṣe àdìkárù nírọ̀lẹ́ nítorí pé náà sàdìkárù rọ̀lẹ́ ẹ̀ráìtì èyí sórí láàárín ẹ̀ṣẹ̀ ti láàárọ̀ tó bá nàbí sí láàárọ̀ kò tí wá di súnnà rẹ̀ ti sí o kò tí túmọ̀ pé torí bá nàbí sí àdìkárù láàárọ̀ àwọn Yúsúfì náà jẹ́ àdìkárù láàárọ̀ kò tí túmọ̀ pé wọ́n ti sí súnnà táà bá ṣe rú rẹ̀ tó bí ìdísúnà nǹkan táà mẹ́ ìsúrí ìjà sí táà mẹ́ tí kò sí nǹkan tó fàjà wà nìtú tí àníṣẹ́ ẹ̀yí kò bí ọ̀nà ẹlòmí ẹ̀bọ́ sí lánàá Ànábì ló sọ pé abdul zikri la ilaha illallah zikri tó ní ọlá jù la ilaha illallah tó ti bẹ́ẹ̀ kò dá la ilaha illallah kò dá sí láàrùn so àwọn tí wọ́n ṣe láìláìlọ́lá láìláìlọ́lá láìláìlọ́lá láìláìlọ́lá amúnisẹ́lọ́ ni wọ́n ṣe wà láìláìlọ́lá ọ̀dá ni láìláìlọ́lá ọ̀dá pọ̀ àmọ́ kìí ṣe irú wọn nǹkan táà kìí ṣe ayé rẹ̀ mú gbogbo ọ̀kan ló láyé rẹ̀ àwọn nǹkan yẹn kò tí wọ́n wọ́n sáàdì ẹ̀ rárá bẹ́ẹ̀ sì ni èyàn lé dájò kó kó sì máa gbàgbọ́ yé súnà kò ṣeéṣe àbí kí ẹ̀rọ kẹ́kọ̀ọ́ ẹ̀rọ àwọn afá súnà mú bàbá ń sọ yìí wallahi alazim kò sí láàká ìkan tí ó tapò ẹ̀ lè rákọ̀ọ́lẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábà wọ́n ní àwọn àkáàrù pẹ̀lú ọmọ dá sí láàárọ̀ lẹ́yìn tàbí Muhammad النبي أما سيبقى الله قول الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير tọ́bá bí ọ̀rìn lọ́wọ́ ti ẹláàrọ̀ pé kí ló nítọ̀ sí láìlá ìlàwọ́dá wọn lásà ìkà láàrọ̀ ọgọ́rùn kí lọ́ wí torí irú ìtàrẹ lè ṣe inú fọ́nà pàtàkì níbi tó wá bẹ́ fún wá já sí tán ó tún wá sọ àǹfààní tí bẹ́ẹ̀ wọn kò sí ẹni tó lè sọ pé ṣe nǹkan báyìí orí mẹ́rin nínú ọmọ èèyàn àfààní Muhammad bẹ́ẹ̀ ló bá sọ ìntàn ni kẹ́kàn pé kọ́ máa ṣe láìláìlá lásán ìtọ́rí bẹ̀rẹ̀ bí ẹ bá sapá náà ló sọ fún ọwà láì ẹlẹ̀ ń tàn ní o tó inú ọ̀rọ̀ ń sẹ́ alẹ́bìsí pariwo ó ní kúlì innama ana basharu mithlu abara ènìyàn bí ti yí lèmi náà a máa nǹkan tí mo fi yàtọ̀ sí ní pé yú ha láìyà gbogbo tọ́wọ́ fẹ́ bá yí sọ ìrìnwó sọ fún gbogbo tó ṣe èmi ni wọ́n rán sí ìtumọ̀ yúhá ìláyàmù so ló fi jẹ́ pé ẹni kò tó bẹ́ kó ń mú pàtíkúlà pé ẹ máa ṣe nǹkan báyìí lásìkò báyìí wá so lára mọ́sálẹ̀ pé máa ṣe lára so táwọn mẹ́sì àdùkáàrù agbọ̀ọ̀lọ́ àdọ̀wà so kò pé àtẹ́mì ti fi láàárọ̀ àwọn mẹ́sì ó dìgbà tí a bá ń ṣe irú kan pé at this time a sábàbí gbogbo gbogbo jọ́sìn tó bá ti ní rísì nínú kọ̀ọ̀nà pé rísì yẹn ànẹ́bì torí bí fi gbà fún na mẹ́rọ̀hán wọ́n gbà fún mẹ́rọ̀hán ìgbà tí mi wá mi wá tó gbé mi bàrí wá sí rìt ó wá fẹ́ ṣe kútúbà before salat rìt annabi sallallahu alaihi wasallam òun sì ní ma ń ṣe kútúbà ba'da salat rìt ìgbà tí mọ̀rùwá ni wá gùn mi bàrí tí ó ṣe kútúbà before solat Abu Sa'id al-Khudri kí ló dé ó wá sọ̀rọ̀ ó nítorí pé báwọn yẹn bá ti kí wọn tán wọn yóò ló gbọ́ kútù àwọn ọmọ lọlé ní so òun wá fẹ́ kọ́wọ́ sí kútùbà náà gbọ́wà sí gúláàsì so ti bẹ́ẹ̀ àwọn sọ́bọ̀ ànábì gbà bá níbi òun ọ̀rọ̀ sì bá àwọn tánàbí náà sọpọ̀ gbà fún èèyàn ni wọ́n mọ̀ sáré sọ̀rọ̀ ìbí bí sẹ́pọ̀kọ̀ yọ fún gbà kò nínú sọ̀lát ju ẹ̀fàṣẹ̀rẹ̀ kò yọ fún gbà fún bẹ́ẹ̀ kìí ṣe kó ló mú kú túbà wọn wá ọlá kó fẹ́ gbà yárọ àsìkò tá ànábì máa ń ṣe ni wàlẹ́ àwọn àṣàkó sí rárá rí òní àwọn kọ̀mọ̀ yanu pé à ah, kí wá nǹkan kan náà ní bẹ́ẹ̀ ní kankan náà kankan náà ọmọ ìdí òsè ló wá sọ ọmọ ọmọ ọlọ́sọ máa ti ní ìdí òsè ló máa àwọn ní nǹkan kan náà ní bọ́ta wọ́n sọ ábà wọ́n understand pé ayé ẹgbẹ́ the same time náà ayé kan náà ti bẹ́ ṣe but nítorí bẹ́ ṣe ní pé ó bẹ́ ṣe tẹ̀sí dí mọ́ta àfihàn òun kọ́ tó bẹ́ẹ̀ pé láàká ìbá wọlé ni àwọn sọmọ láàká ìbá wọlé ní ẹ̀sìn àwọn sọmọ gbà fúnra ah, rísìn rẹ̀ ó wọlé lòtò ọlẹ́rọ̀ tó ní torí wà sí wọn sáfà nípa wọn só tó nílé asùpọ̀tì rẹ̀ yọ́ so ìdí reason, reason. tó wáyé pé ìdí tàbí ṣiṣẹ́ kan sùdí ẹ̀mọ̀rọ̀ bátà náà sallallahu alaihi wasallam gbọ́dọ̀ bá mu ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àlẹ́àdàdì àlẹ́àdàdì òǹkà àwọn èèyàn ti jẹ́ gbàjọ ọmọ náà ti lọ́wọ́ ọlọ́ọ̀ ni ọgbà ọ̀láì wọ́n ti rọ wọ́n ti ọba wọ́n ti ọba tó iṣẹ́ tọ́lọ̀ fẹ́ràn náà bí wọ́n ti jẹ́ gbà ẹni ọmọ pé sí àmẹ́bì lẹ́ ń jẹun iṣẹ́ tí ẹka mẹ́bì máa ṣe ẹfẹ́ gbáyé rẹ̀ mú òun sì parí ọdún kú ẹ máa wọ pé ẹsẹ nǹkan báyìí iye báyìí ẹdì nǹkan báyìí ẹ máa láyà bá àìlòmíwà ní ẹsẹ láìláìláìlá 1 wa àbọ̀rọ̀ bu ká náfìlà fúnra wa àgbọ̀rọ̀ fún ká àwẹ̀ fúnra wa èyẹ́ lè máa ṣe tánà bí ṣe ló tọ́ ọ̀pọ̀ ìjẹ́ èdè òǹkà tánà bí ṣe sóhàn sí níbi ilé iná ọ̀rọ̀ ọlọ́run ní sórí òkú ọgbá wọn máa ń mọ̀ ní wọ́n lẹ́kọ́ sí láìláìlá àbírọ̀lẹ́ ògbọ́rọ̀ jésù ògbọ́rọ̀ sí ju ọgọ́rùn lọ kí ló dé ẹwà tó gbá ní sọgbọ́n náà sẹ́lá abúláyíwà nẹ́bì ni ìwọ kápọ̀ fẹ́ tó kọ sọ àwọn mẹ́ta ta sọ̀rọ̀ wọ́n jẹ ìjọ àwọn náà sọ̀rọ̀ ẹ̀ tó ti bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ni bó ṣe dá tó anẹ́bì ní ọ̀rọ̀ lásán ni tí òwúlò bó ṣe dá tó làákàyè àmọ́rọ̀ lásán ni tí òwúlò àbọ̀rọ̀ àbọ̀rọ̀ máa kú kàfúra wa ní tó bá lè mú ọlọ́wà ní ṣe ìkàbá yìí kọ́ ọ̀tọ̀bánà ló kù fún wọn àwọn bí oníkò burú ó burú tí ò bá burú torí wọ́n ní ọ̀pọ̀ ọrú wọ́n ní ọ̀pọ̀ ọrú ẹbọ̀bẹ̀ ẹjẹ́ òwe kówé náà ni ó wà láyé ọ̀pọ̀ ọrú ẹbọ̀bẹ̀ ẹjẹ́ tí ó di ìjà láàrin àwọn àtọ́kọ̀ọ́ kíyàn bọ́ sàtàmẹ́ ọ̀nì kóra rúgbá kan kọsìrá kó ilé ilá 50 naira ṣe pé irú ti pọ̀jú lálọ́ àrí ọwá sí kíyàwó síyàwó jẹ́ sí fún ọ ọmọ jẹ́rú agbẹ́gbẹ́ jẹ́ wà ní wàláì ìyìn lọ́pítàwọn sí ti rí ẹ̀sìn tí wọ́n àti lákàí tí wọ́n yìí ọgbọ ẹ̀sìn wọn ní kí ipa jẹ́jẹ́ra ṣe ìmáàmù lè dìde kó sọ àílà kó sọ di mẹ́jọ àílà mélòó lẹ́ká mẹ́rin ìmáàmù wá ló ń sọ di mẹ́jọ kí lẹ́dà ń ṣe kọ̀bùlé àti nígbàtí mọ́ ń bá ẹkó kí mẹ́rin tó wá kí márùn-ún ẹwà lẹ́sàn torí ọ̀pọ̀ náà ni ààrẹ náà wọ́n sáré sáré àtó bẹ́ ṣàjẹ́ pé ìdí ànábí ló ti ṣe òkúrò bá sí wá ní sí bá ìbí ọ̀rọ̀ yẹn náà àbọ̀ ọ̀sẹ̀ bí jásílá kí wá àyílà ní sí ìká ìlà tó báyìí kó wá yẹn lábílà máyàn lọ gbá máyàn ní mẹ́rin lọ kí ló dé ànábí ò náà ní mẹ́rin lọ sí wà kí wá tó wá lóbùn mẹ́rin rùn ní kí wọ́n ní jọ́kan ẹnìkan tó ń bá ẹ̀nà nílá rákàtà alifajiri mẹ́rin mẹ́rin ọmọ yàn tí ẹ̀ inú mẹ́rin Sa'id ibn Musayyab ń wá rí owó ti wá kéèsì pé mẹ́rin mọ́ rẹ̀ bá wádà afá rákàtà alifajiri mẹ́rin lẹ́yìn méjìlá náà yàn bá afá sọ pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ mú o má gbé gbóná fún ṣe ìwọ náà ni ìwọ náà tó pẹ́ tí ìrùn àrí ṣe pé wọ́n jọra wọn àwọn ìwílíà báwọn ti sínàtì máa wínú tẹ́ bá ti kọ̀rẹ́ tọ́wà ìtọ̀tọ̀ látọ̀ wọn náà kọ́ ẹnìkan lọ́wọ́ náà ó ní sí ìwọ náà tó pẹ́ fún yan lábílà mi àtúnwọ́n tó pàn kírùn àfà ní àwọn ọ̀rọ̀ wọn tó pàn kírùn àmọ́ ọ̀wọ́ náà sórí wọ́n yapa ànẹ́bí ìyàtọ̀ jẹnu ìyapọ̀ ànẹ́bí yí méjì ni wọ́n ìyàtọ̀ jẹnu torí ọ̀tọ̀ ní táwọn afáwọ́ ma sọ ọ̀tọ̀ tẹ́ ma wí ẹ̀ tó gbọ́ wọ́n tó ní ká má sí àtàtàfà ànẹ́bí bàbá nítan àwọn ọmọ sí nọ́sàn dáadáa gbogbo tẹ́sí nọ́sàn ti ìrarun ní ó ti padà gbọ́ ìpínlẹ̀ àrùn lóòtọ́ wà láàrùn ní nọ́sàn ti lẹ́nu ọjọ́ bí àjẹ́bí náà tẹ́ẹ̀sẹ̀ yìí ìrarun ní níjọ́ tí ó bọ̀yé àpèjúwe kan ní mídíà kan mú wá lórí ìtàpà ọ̀rẹ́sùn náà wà láìjọ́ ló ṣe lé lákẹ́ ìgbọ̀dá wáyé ó pè lójú ọ̀nà ní wà

ọjọ́ kejìlá rọ̀bílẹ̀ àwà ọjọ́ tó kú ni níwọ̀n kí ni ilé wọn abẹ́fẹ́ sí lòtọ́ ni mú lòtọ́ ni ọ̀pọ̀ rẹ̀ láńṣẹ́ ohun òun tí mú ewa, ìwá wàláhì láti tàkùsílẹ̀ mo ní fẹ́ẹ̀lì kọba iná òun àti di àrùsùn ara lẹ́sìn bàtà ma ń sára ìfúnra pé a máa sí bídí àmà wọ́n á sí wọ́n á sí wọ́n wọ́n tó tapọ̀ alùsùnà ṣe ẹ̀rọ àmọ́ tapọ̀ alùsùnà yìí tẹ́ bá ti ń tapọ̀ wọn ẹ̀sìn tó mọ́ àwọn ìmọ̀ gbọ́ yìí wọ́n ti mọ̀ gbọ́ súnà ìbí tọ̀ báyìí súnà rí ó ní ẹ̀mọ́ dára lóhùn àwọn kan ní ká mọ̀ sí mọ̀lúbì mọ́ gbàtà ń gbowó sáúdí ìgbà tó wá sí lákàá ẹ̀rí pé nítorí pé ẹ̀gbọ́n sáwọn ẹ̀yọ́ ń fi owó tẹ̀ ń gbà wá níbi yìí ẹ̀fí wọ́n pò owó tẹ̀ yóò rí báyìí wà náà ìwọ́n ti kó fẹ́ jọ́nà ní láyé láyé mi à ah. sí kò sí láti ò sẹ́rí

yèdè tààlẹ́gbà ní kọ́ sí ní wọ́n sí but tẹba fún àwọn èèyàn ní òkà ní Muhammad a máa jọ àwọn èèyàn lójú pé àà ah, mẹ́ta péré anẹ́bí sọ ọdún mẹ́ta péré sọ fún ọkùnkùdọ́rọ̀ rẹ̀ sọ tẹ́bà rọ́bíṣì anẹ́bí ọlọ́lẹ̀ rọ́bíṣì torí ọlọ́run so idan gbogbo tẹ́ bá fẹ́ ṣe ládùá ní àdùkárù dédé òǹkà nẹ́bì ní kẹ́nìkẹ́ máa ṣe àwọn ọmọ mẹ́rẹ́ àwọn èèyàn ọ̀tọ̀ ní adádù ashabul badri ara àwọn tọ́wọ́ fi yẹn tọ́wọ́ fi wọn náà kàrí náà wọ́n ni adádù ashabul badri òǹkà

èyí tánà ìbá ti fòǹkà sí òun àwọn àmọ̀ gbọ́rọ̀ fòǹkà sí àwọn náà lè ṣe tó bá wà lè ṣe ọ̀kan tó bá wà lè ṣe tó wà tó pọ̀ àmọ́ ọ̀gbọ́rọ̀ bú pé ìṣe méje ìṣe 1 million ọ̀gbọ́rọ̀ síbẹ̀ irú subhanallahi wa bihamdihi subhanallahi alazim subhanallahi wa bihamdihi subhanallahi alazim ṣùgbọ́n àwọn báyìí àgbọ̀rọ̀ bú kàlú sọ́n owó ni wọ́n wá sí kí àmì èyí sí lọ wá mọ́sí subhanallah wa bihamdihi subhan mọ́sí méjì láàárọ̀ méjì lọ́sàn méjì lálẹ́ ó di bá samọ́nù ọ̀bọ̀rọ̀ sí bẹ́ẹ̀ wọ́n lọ máa ṣe ṣòwò di mélòó olùmẹ́rin ẹlẹ́ẹ̀kaàrún almakan àbí ayé gbogbo ń tàbá fẹ́ sẹ́nu súnnà tàbá fi lè mú pé ayé báyìí láti ṣe súnnà yìí ó gbọ́rọ̀ jẹ́ bí ànẹ́bì ló mú ayé fún wa a gbọ́rọ̀ mú ayé fún wa ẹwọ mọ́kàtí gbọ́ wọn lọ yìí ẹgbà ànẹ́bì ló mú láyé fún wa kí yíò alóhun mọ́kàtí ẹ̀ lọrin kí ní mọ́kàtí ẹjẹ́ káwọn náà dáṣọ́ alẹ́ Nàìjíríà ṣe pé èyàn lè ló ń débẹ̀ àwọn aláwọ̀ pínlẹ̀ ẹ̀sìn wọn gbà bẹ́ẹ̀ àfi ká dé mọ́kà náà ni torí mú láwọ́ sọ́rọ̀ rí ayára sọ́rọ̀ rí àìkò láti rí ẹjẹ́ káwọn náà wọ́kẹ̀ ìbọ́nsẹ̀ yóò náà ni mú láti wá rí sámúsámú tí a lè tó bá àìmọ́ ìbọ́ o mú láti maka nísì tàbẹ́sì maka abẹ́sì hajjú abẹ́sì umra àti kádíà ìyẹn èyí gbọ́ pé mo fẹ́ ṣe ìjọsìn kan o àdúrà tó fẹ́ ṣe yìí o àyè báyìí mo fẹ́ ṣe nítorí bí àyè yìí ó lọ́lá tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ó yàtọ̀ fún bá ṣe ní àyè ìgbà mí wà yẹn lè gbé ìjọsìn lọ síbi kan o dátorí pé kan bàjẹ́ sọ́kùnrin kí ẹ fẹ́ ṣe àgbárò nísìnyí káwọn bá dìsọ́bù nílé nínú akàkọ̀ ránù mọ́sálásí káwọn bá dìsọ́bù nílé ṣẹ́gẹ́dì ní sí ilé kò sílẹ̀ ẹ̀fí bẹ́ àwọn kà sọ rí ọ́fẹ́ ṣe yọ́sí yóò àbíkọ́ dé mọ́sálásí pìlẹ̀ èwo ni mọ́sálásí ẹ̀tọ́tún mọ́sálásí ìpìlẹ̀ gbogbo mọ́sálásí náà ìpìlẹ̀ ni Fátímà yìí náà kí ló náà ìpìlẹ̀ tí wá náà rí ṣe àbíkọ́ bá fi tẹ́ mọ́sálásí sí wà lèmi bó ti ẹjẹ́ torí pé àwọn àfàgbà ni wọ́n ó wá ti tán àgbọ̀rọ̀ síbẹ̀ ìjọsí tó bá ti nísì di ayé pé ayé báyìí lágbọ́n sí ká yíò ó bọ̀ jẹ́ tí alẹ́ sọ̀rọ̀sánlá ló bá ìyẹnlẹ̀ ẹsìwó tí alẹ́ ẹ̀kíká gbogbo mọ́sálásí láti lè ṣe ohun tó bá ti jẹ́ wa Aisha radiyallahu ta'ala anha bí ànẹ́bí ni a lè masala alẹ́sẹ̀ ẹ̀tì káàfù ní masala sábàtíkì juma, so ìwá sí tàwílù ẹ̀ lọ sí wípé ẹ masala sí tàbí wíjọ náà àwọn mẹ́ta yìí náà ìkọjá lànà kíyànkàn sí láwọn masala sí ẹ̀ta ẹ̀ olówà abdul àmọ́ kí ìwá gbé ráyà ní kó lọ fẹ́sẹ̀ ẹ̀tì káàfù àbíkún lọ sí ní masala sí tuntun old mosque masala sí jọ tàbí lóde

ṣe mọ́ láti fi àyẹ́ ẹni òsìlókọ sílẹ̀ ilẹ̀ ẹni òsìlókọ àwọn tó kọ́ yíò ẹni ọlọ́run ni wọ́n àánú ẹsẹ̀ ẹni ọlọ́run àwọn tó sì kọ́ láti fásitì ilẹ̀ ẹni ọlọ́run sílẹ̀ ilẹ̀ sì rẹ̀ ẹni ọlọ́run èyàn ní kọ́ mọ́sálásí àbíkọ́ jẹ́ ẹni ọlọ́run ni ẹni ọlọ́run ló kọ́ yíò náà ṣe àwọn ọlọ́pẹ́ pé tó kọ́ láti tó kọ́ sẹ́nu à ó ti di bídíà nìyẹn sọ́rọ̀ àdó àwẹ́sẹ̀ yóò àbíkọ́ díókè súnà kan tó se olóòrùn ti gbàdúrà rẹ̀ òkè súnà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ general bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ poli àwọn kan bẹ̀rẹ̀ dìsí àwọn mí ìbẹ̀lẹ̀ àwọn tí ń ṣe àsàlátù àwọn ní òkè òní ibẹ̀ ni wọ́n ti sàdúà lọ́rin bóò ni lọ́rin rí bóò ni lọ́rin ṣe rí táwọn lú orí bóò rí aburú wo ní bẹ́ lọrin tí ò sí bẹ̀ lónìí kọ́tù bẹ́ lọrin bẹ́nu yóò kúnná àbíwẹ̀ ìyá lélú yìí ẹsílẹ̀kún lè ilẹ̀ ní wọlé so wọ́n ṣe bí jálẹ̀ yìí wọ́n ṣe ń bò mí náà wọ́n ò sí ló ṣẹ̀rí àrí lọrin wọ́n dẹ̀ wọ́n lu àwọn ṣẹ̀rí àrí àpapọ̀ ní ọ̀sùn mẹ́rin nígbà tí wọ́n fẹ́ gbé ìjọba ẹ̀sìn jòkó òkè sínú àti sàdúrà ìjọ pé àwọn ẹni ọlọ́wọ́n pàdé mẹ́wọ́n fi sàwọn sàdúwà ń bẹ́ kò sọ ayé ẹbí mímọ́ ayé òní àti gbogbo ilẹ̀ yóò bákan náà ni so bídíà nìyẹn ìtẹ́lẹ̀ fún adìyẹ fún ọ ní àdúrà kan àdúrà yíkọ́ bá dé o àbíkọ́ dé sóbí àwọn kan bẹ́ẹ̀ mẹ́rin sí ẹ̀rí wọn yíò sẹ́lẹ̀ báyìí àwọn alásàlátù látọ̀nà ẹ̀rí wọn wá kìí sàárà lọrin ṣe pé lọrin pàtàkì gan nílẹ̀ Yorùbá gbogbo àwọn mọ́tò àwọn tó mọ́ tọ́ta àwọn rí wọn bẹ́ àwọn ará ọ̀sùn àárín wọn wá lọ́nà ọ̀sùn bẹ̀rẹ̀ fún àwọn àwọn asára mọ́tò wá bọ́ọ̀sì ma ń gbé wá àwọn látara tó rísì rísì ẹgbẹ́ lọ òkè sóbi lulù alimi alimi gan fún ọkùn sóbi rí wàláhí ẹbà mùsùlùmí mẹ́ ìsáadà tí wọ́n lo ìjáàbù àtàwọn àfá àwọn ọmọ tẹ́sùdá lọ mẹ́ẹ̀bá yíbọ́ mẹ́ ọgbà tọ́ wàláhí òkú sẹ́yí dí o ọlọ́sàwọ̀nàwà so àdúrà yìí tó wá ṣe àyèbá ìyàn ti ṣe anẹ́bìlógún ọ̀tọ́ka rẹ̀ mọ́ nẹ́fílà yìí tó bá yàn àyèbá ìyàn ti yàn ọgbọ̀rọ̀pá anẹ́bìlógún rẹ̀ mọ́ sáàngẹ́jì àárín ìjẹmà so àwọn kẹta lè fi já súnà mọ̀lélẹ̀ ó ti fi mélòó tadápọ̀ ó ti márùn ó kọ ẹyọ kan ẹyọ kan olókù ẹ̀hẹ́ ẹ̀sìn jàrí kèfíyà kẹfíyà báwo láti ṣe báwo láti ṣe a ẹ̀ṣẹ̀ náfílà yìí ẹkásẹ̀ sótò ẹwà ká ẹ̀ṣẹ̀ kan sókè àníbì ló bọ̀rọ̀ sọ kẹfíyà nù pé ẹrẹ́kọ́nà ń gbàdúrà yíò ẹwà sí náfílà yíò ẹkásẹ̀ kan rọ ni kẹfíyà nù gbogbo ara tí wa bá mi bá yẹn náfílà gbogbo orígun mẹ́rin ni wọ́n kọjú sí mẹ́rin náà ló fẹ́ yàn yóò yàn kan yóò kọlu gábásì yóò yàn kan yáyìn yóò yàn kan báyìí yóò kàn báyìí ọ̀nà mẹ́rin yóò yàn sí tálọ́jọ́ yàn bẹ́ẹ̀ bọ́ bá sàdúrà yìí ojú ní ọgbùn anẹ́bì ni ó sọ fún ọ pé ọ sí àdúrà yìí o eré ojú ní kẹ́ẹ̀kù so anẹ́bì gbogbo bá jẹ́ gbogbo tí bọ́n sí máa ń ṣe kèé jọra wọn ẹwà tó máa ń ṣe olúdí tó máa sọjọ́ bí alábi kèé jọra wọn gbogbo ìdí ti gbogbo amọ́ kí láyé ìdí wa ní máa ń jọra wọn àbí ìjọra wọn wàláì gbogbo ìdí tàbí kí gbogbo ayé kọ́dà lamẹ́ríkà bákan láti jọ kí ìdí wa àkúfà àwọn àtẹ̀lẹ́mù àwọn gbogbo ayé ṣẹgbẹ́lọ́dọ̀ sí wọn lẹ́sẹ̀ yìí tí ma fi lè ṣe bí bí àkúkúrù ní lọ́dọ̀ àwọn jàbátá ní sí gbogbo ayé pátápátá káàkiri ni wọ́n tó pé wọ́n sí kábàrà méje níbo ní ríndì àwọn sì ní súnà ní ẹyọ̀kan ní súnà lọ́dọ̀ àwọn jàbátá tọ̀ ajẹ́ pé gbogbo àwọn tó ṣe méje òkè ni wọ́n ṣe bídíà wà bídíà tún ìsúkọ́ tó wà wọ̀n bẹ́ẹ̀ gbogbo ayé ayé máa ń ṣe lákàáyì náà rí bá àwọn ẹ̀yìn nìkan bá kú mùsùn báyìí ayé máa ń ṣe lákàáyì náà rí kèfíyà bá a sí máa ń kí ìdí bá kàlá sí máa ń kí ẹwọ mòlú dáhùn ẹwọ ń ṣe kéjọ ra wọn àwọn àmì àṣà kùránì àwọn àmì òsì láàárọ̀ àwọn àmì òsì lóru àwọn àmì wọ́n tún kọrin wọ́n tún jó àwọn àdúgbẹ̀bẹ̀ lọ so anẹ́bì ni ó kọ wa ní ẹ̀sìn agbọ́rọ̀ sí ẹ̀sìn wa bánàbì ti ṣe yẹ ló fa eh, Abdullahi Mas'ud radiyallahu ta'ala anhu olófi takó àwọn tí wọ́n ń ṣe díkìrí jẹ̀mọ́ ìyọ̀ ọ̀nà tán gbà ń ṣe díkìrí ẹ ló tapò kìí ṣe gbólóhùn tí wọ́n ń ló tapò tó kó wọ́n ṣe ní jẹ̀mọ́ àìsí díkìrí jẹ̀mọ́ àwọn kan báyìí òun lálẹ́ fi dá súnà nabi sallallahu alaihi wasallam alìbìdáàmà alákọ̀ọ́kọ́ asábà ìdí gbogbo dídára fi ṣe ìjọsìn ìjọsìn kan gbogbo ọ̀yẹ́ bí alẹ́bì lórí ká fi pàtó ibi ẹ̀ sí ẹlẹ́ẹ̀kejì anáwòr àwọn aljins gbogbo ìjọsìn tábá fẹ́ ṣe ìran kan tábá fẹ́ fi ṣe alẹ́bì ló ju ìkọba ìbẹ̀bì sí fún mi ẹlẹ́ẹ̀kẹta azaman àwọn ìwáfì àsìkò tẹ́ẹ̀sì àtúbá ìlọsìn gaba yìí anábì ní sọ fún ọ ẹlẹ́ẹ̀kẹrin alẹ́adà òǹkà mélòó lọ sí anábì ní sọ fún ọ ẹlẹ́ẹ̀karùn ẹ̀hẹ́n almakan àìbá ilẹ̀ ti ṣe ẹlẹ́ẹ̀kẹfà ó náà ni kàìfíyà ṣúlé ní àlàyé na awáfẹ́ bọ́ síbi wà ma'rifatu dinil islam olókù níbi nǹkan alákọ̀ọ́kọ́ta ń sàlàyé lọ níbi ọ̀rọ̀ sheikh ìká mọ́ ọ̀rọ̀ ìsìká mọ́sílám ọ̀pọ̀lọpọ̀ tá ti sàlàyé pa súnà yóò ti jágbàgbọ́ ìtàkùn islam àmọ́ ká tó lọ rẹ̀ nítorí àsìkò tá wà yìí àwọn kankan tí tó bá yẹ pé máa ń wá láwọn àsìkò sásìkò kan ni táwọn àsìkò yẹn bá ti mọ̀ ojúṣe wa ni ká ṣàlàyé kí ni ìdí nítorí pé ojoojúmọ́ ojoojúmọ́ láàrin gbọ́ súnà yìí ojoojúmọ́ ayé so ẹ máa rẹ̀ lómi yóò náà ti gbọ́ súnà yìí yóò máa sọ sí hálùkọ àwọn afá súnà tó bá dásìkò mọ̀lúdí àwá sọ pa mọ̀lúdí lọ́wọ́ nígbà kan tí ẹ̀ lọ́wọ́ tó sì mọ̀lúdí lé wọn lọ́wọ́ tó lọ bára sí bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ mọ̀lúdí ó lágbàá gan o bí bàbá rẹ bá jẹ́ mùkádàmù tó bá ní ọ̀pọ̀ wọ́sìn fi jíà ọ́fírẹ́ntì àti tẹ́ntì ọ́fírẹ́ntì ọsì ní níbi wọ́lọ́ nílẹ̀ yìí bàbá rẹ bá tọ́ abdullahi náà mo rí bí ọdún yìí bá ṣe o a ní lẹ́sìn náà ni erí lẹ́lẹ́ra fẹ́ lò bá ń lò ọtí mọ̀tẹ́lẹ̀ àkàlẹ́káwọn lẹ́sìn náà ni àmọ́ tẹ́ ìtọ́fún àwọn ọdún yóò pọ̀ díẹ̀ lákòdí inú kún àtàwọn àdékò alájẹ́ lásọ́lọ́ níwà rí ilé pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ kìsọ̀ orí fóònù ẹ̀lákùn ẹni ló erílẹ̀ bí fún olùlọ́dún ni ìsìnlẹ̀ fún intẹ́ntì tí ayọ̀ kan ìsìnlẹ̀ fún tí ò sí àà dídí àgbẹ̀ àmọ́pọ̀ ọlọ́run gbogbo súnà yìí bàbá rẹ̀ wá ń lo ilẹ̀ rẹ̀ fún olúdí tí ààrẹ tẹ́ẹ̀dì náà tó wọ́n ń lò kèyí ọdún náà kò sọ́wọ́ tí màá burú ní olúdí náà nù tó yípo tó dájú ni pé àgbẹ́gbẹ́ fún wá ní sí yìí ní máa ń bí àwọn ẹ̀sùn bínú àwọn ẹni bídíà fún ẹgbẹ́ ká máa pẹ̀lú wa ó ń láti lé bọ́nà ò ṣe ọtí tí ò nígbé nìyí tí ó yìí sí náà ní tọ́lọ̀ òun fẹ́ràn ní kíni kí wọ́n ní bàbá kó wá sọ ilé rẹ̀ àbí ìyá rẹ̀ ó wá ní yàrá méjì ọkùnrin yàrá méjì

ọ̀rọ̀ àwọn àfáà ni ó léwu jù sí náà lọ ìdítànà àfáà máa fi sọ pé ó léwu jù sí náà lọ kèé ṣe rí pé sẹ́pínà kàbá ìrìn sí náà wà kèé ṣe rí pé ó dépò ṣíríkì àbó dépò kúfùrù láwọn àfáà fi ní bídí ó lè jù sí náà lọ kèé ṣe torí ẹ̀ wọ́n ní bídí èyí kìí túbá kò ń bẹ́ẹ̀ èyàn kí ń túbá kó bí bídíà èyàn kí ń tọ́ èyàn ṣe bídíà tán kó wá sọ àforíjì abẹ́tìmọ́ ṣe sí náà ẹgbẹ́mọ́ ń jálè ó lè ṣe kí níyàtán wọ́n ni ọmọ ọba ọkùnsáàmù ní

rísì táwọn àfáà fi sọ pé ó burú sínà lọ nìyẹn sínà tí ń ṣe lọ púpọ̀ dá àwọn èèyàn lọ púpọ̀ dá ẹnìkan sí máa ṣe sínà púpọ̀ sínà ọdún yìí ayẹyẹ sínà ọdún wá tọdún yìí tàbẹ́ ṣe nílọrin ní odé ṣe lúmí olúlórí 32 years tàbí lè sínà ìbọ̀ abẹ́ ṣe alifásí rẹ̀ a sì náà tán ṣe 33 mòlúdí ó tún wá kọ báyìí ilé ìlú 33 sọ́mọ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ sì ni wọ́n ti ní ẹ̀ṣẹ̀ in tí ò jẹ́ kí wọ́n ṣe é mọ́ wọ́n ti pé tó bá ṣe ọlọ́lẹ̀ díyà jọ tó rá lẹ́bí ní kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar wọ́n ti gbọ́ àmọ́ bẹ́ẹ̀ bá ara yín lọ́wọ́ ẹran yín lọ́wọ́ kó lẹ́sìn lékún níbẹ̀rù ọlọ́run èyàn náà ń bọ̀ wá sí prógámù ẹgbẹ́bá tí ń bọ̀ wá ẹgbẹ́ títí máa gbé yín lọ́wọ́ ọ̀ràn lọ́wọ́ nù ohun mọ́tò rẹ̀ sọ́wọ́ kù wà lẹ́gbẹ́ lọ prógámù láàárọ̀ yìí ìṣìlómọ́tò rà gba tó ọ̀rẹ́ ìṣìlómọ́tò ọ̀ràn lọ́wọ́ nù kó lè bá ilé adáa sí mo fẹ́ lọ jímọ̀ wà láì sí alómọ́tò lọ́wọ́ nígbà tó yẹ bá ní lọ́wọ́ ọ̀ràn lọ́wọ́ nù ọlọ́run ni ẹ máa ra lọ́wọ́ lórí bẹ́sẹ̀ ilé fún nípa ọba 'ala àmọ́ ra lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ ẹ ra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ tí ẹ fẹ́ bọ́nà sí ní kí wọ́n gbọ́yé tí wọ́n rán lọ́wọ́ ṣe bá ní sí ẹlò mí náà tó ń lè lọ bá ọmọdá but ilẹ̀ àbúlẹ̀lẹ̀ ma ń lo ọmọ yìí nìna ọmọ asìlẹ̀ ó ti yóò ti àbúyàbá sábátí ní pẹ̀lẹ̀ nígbà mọ́dá àtẹ́lẹ́bá ọmọ alìbíbá ẹgbẹ̀rẹ̀ ti gbé wá bẹ́ẹ̀ sí last year ojú agbọ́nsàdó àkọ́kọ́ ọkọ̀ ní ọ ó wá lè kọ́ mọ́ náà sẹ́ǹsì pé ẹni kéjẹ tán lọ́pàá náà àbúlẹ̀ sí òsì ọ̀pọ̀ àwárẹ̀ ní bídíà ni o ìmìnà gbọ́ bídíà ó lè tó bá ní alẹ́mi ní kúlù bídí àti ìmọ̀kúlù tó bá wọn náà sáà ní ọ̀nà fèrè kí mi o sọgbà ní nẹ́sì àwọn òdúgbà láì mọ́ ìwà káńsù ọ̀nà àbíkọ́ ló máa ṣe jìnà jìnà wọ́n gbé ewu aburú wọ́n gbé kó ládùúgbò yìí nù ṣìyẹ́ ló tàbá ti débi tó bá ti dàsìkò mọ̀lúdì àwọn náà sọ látara tó kó mọ̀ ní yí àwọn èèyàn sí ẹni tí ọlọ́run bá fẹ́ ṣàánú yóò ṣàánú látara àyí tàn sí ẹgbẹ́ fẹ́ ṣe rí ibú fún rẹ̀ tí wọ́n àgbápò àgbápò yóò fi lójú páálí látara àyí tàn sí ni ọjọ́ bí àdúgbà Muhammad sallallahu alaihi wasallam ó ti gbajúmọ̀ bí ìsàlẹ̀ lẹ́ta ó gbajúmọ̀ débi pé ó ti wá nira fún wa ká sọ pé ọjọ́ bí ànẹ́bí kò sí lára ẹ̀sìn ó nira púpọ̀ ẹgbọ́ báwọn èyí wí ọ̀láì onira òun ló fà last two years pastor Kúmíyì nígbà tó náà sọ òdodo fáwọn christian ó nira fún wọn ó ní ọdún christmas tá ń ṣe yìí ọdún ẹ̀bọ ni ọdún ọ̀sà ni ó ní kò sínú báyìí ẹ̀rùkù tàwọ́lá wọ́n fẹ̀lẹ̀ ní wèrè ní kéjì sí wèrè ọ̀gá yìí náà lè ara wọn wòlí yìí náà nù ní sí wájú òun tó lè fi wòlí mọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mọ́lúdì yìí ti wọnú ẹ̀sìn gan ó sì nítàn ó nítàn kò bẹ̀rẹ̀ lójú ayé àwọn sọ̀hábà gbogbo àwọn ọmọ Málíkì Abu Hanifa àwọn ọmọ tẹ́ jẹ́ mọ́lúdì láyé wọn òun lẹ̀ lé fi wá tí àwọn Abu Hanifa ẹlápàá ẹwọ́n tàbí sọ̀rọ̀ mọ̀lúdì ẹ̀ nírí bẹ́ẹ̀ afẹ́wò ọ̀rọ̀ tí àbúwà mọ́lúdì sọ̀rọ̀ mọ̀lúdì ẹ̀ nírí bẹ́ẹ̀ lẹ́yìn táwọn lẹ́yìn so mọ́lúdì nítàn kọ́dà ó níjọ́ tó wọ̀ lọ́rin ṣùgbídíà máa ń nítàn ẹwọ bandiri bandiri wá di pé ẹgbọ́n pé ní humanism kí ni ká máa pè ní máa ń ju àwọn ẹ̀ṣù àwọn kàdìríà kẹ máa pè bandiri nílù kí ni ká máa pè general name nílù gbogbo tí ẹ bá ti ń lù ó kọ tó parapọ̀ lúlù ló parapọ̀ lúlù tó lù pè ní ìlú ìta jàre lúlù lọ parọ́pọ̀ aṣáájú lù ẹ̀yìn lẹ́mọ́ lù wọ́dá wàláì máa káyí sí kí ni káwà pè bẹ̀m̀bẹ̀ bẹ̀m̀bẹ̀ ó kọ ti ẹ̀nu àmọ́ kí lápò náà ìlú ni ó ó kọ ti ẹ̀nu kí lẹ́pò náà sáká àkọ́ ó kọ gẹ́gẹ́ àti so bandiri náà bandiri wallahi láàrin ó nítàn gbogbo tí bandiri tó wọ̀ lọ ní sí kò tó 50 years tó wá sí ẹwọ́ tó wá nínú rẹ̀ pé ẹwọ́ tí wá dàpọ̀ mọ́ ìlú ẹ̀sìn wọ́n ti sọ́dún ìlú ẹ̀sìn ní ọba ti rí bandiri lọ ibá yìí kọ́nà kẹwọ́ kọ́tù kẹwọ́ tó kẹ tó ké bẹ̀ẹ̀tì gọ́ọ̀ kẹbẹ̀tì kọ́ bandiri lọ náà àwọn àfá yìí àwọn sóríta tó ní wọ́n ti bàndí ìtẹ́lẹ́ rí lọ́wọ́ yíò sọ pé àfá ní bàndí ilẹ̀ kó lọ́wọ́ yìí ní sísí rẹ̀ ẹ̀sìn tara yìí ẹ̀sì tó jáàzì lẹ́sì bàndí ìrísì jáàzì jáàzì àwọn elélu táwọn bí lọ́mọ́ onáni ti bàndí ìrísì abẹ́ ìfúnra náà yóò dà fún ọ ìlú ẹ má jà tara wa mọ́ àfáàndá ẹ̀yàmí ìndásàláti ìndásàláti ló mú ló mú bàtí wọlé yìí nígbà tó sì mú wọlé tó wọlé yìí wọ́n láwọn àfá sọ̀rọ̀ lọ́nà wọ́n láwọn àfá sọ̀rọ̀ pé ó lọ́kún gbé lùwá sí ọmọ ìlú lọ́kún gbé wá àfá sọ̀rọ̀ náà kama sọ kama sọ kama sọ kama sọ kama sọ kama sọ yóò bá wọ́n ní isu atẹnumọ́ràn gẹ́gẹ́gẹ́ yìí kì bá ti jóná kánàbá ìbá ń tẹnumọ́ tó ìdò ní bí i bá ń lú ojú jùmọ̀ tí so mo ní tàn sọ yìí sí wà láì ó nítàn ó ní gọ́tọ́ wọ̀ lọ nínà ó wá ti di pé wọ́n àwọn ti wá fún alẹ́tìrà fún wọ́n lábá kristi dick ó ní gbogbo ẹgbà bí lè nẹ́lẹ́rà kan o sí mo lúdí àdẹ́ Muhammad ìtọ́lọ́wọ́sẹ̀ mú rí

lásánát wọ́lá rọ̀ rí wàláìláàbí àdísìnú kò sí sánàdì pé ẹni tó gbọ́ lẹ́nu agbákìrì tọ̀ ibi tí àwọn láti wá rí tí àwọn àdísì ẹmọ akáàkiri ni yẹnu bí tí àwọn ṣubínà ló sàkílẹ̀tì ní ẹlẹ́gbùn rí sọjọ́ bí ànẹ́bí bó ṣe dá tóun bó tún gbọ́ létí pé àwọn sọjọ́ bí ànẹ́bí wàláì abúlálá ni àwọn òtí àsọ ìbàjẹ́ tí ń bẹ́ bẹ́ẹ̀ kò sí tó kàn wá àwọn mílíò ní tí ò bá dábẹ̀ ní ẹsọ àbí òun gẹ́gẹ́ onípìlẹ̀ ọlẹ́gbọ́n tó ti bá dábẹ̀ òun náà ò nípìlẹ̀ ẹnu ẹ̀sìn so ká ní tó bá sì nípìlẹ̀ ẹnu ẹ̀sìn lámọ́ ń sọ tí ò dánú ẹ̀ lẹ́lá tó kọ́bí nìsìn ó nípìlẹ̀ ẹnu ẹ̀sìn ẹnìkan ò ní kẹfẹ́sì lẹ́lá tó kọ́bí abẹ́gbọ́n in tí ò bá dábílé látúkọ́ ní ọmọ sọmẹ́ náà a ní pẹ́pọ̀ ní ọjọ́ bí àtẹ́bì yìí kákàmà dáná ní àwọn nkátà àwọn àásìfán aláwọn ọkọ̀ tó rá rí ọ̀pọ̀lọpọ̀ wa ó láká ìníwá olóyè sí níwá onímọ̀ sí níwá àwọn ọ̀rọ̀ tó já sí pé tàbá ń sọ fún ẹlòmíì náà yóò mọ̀ rí sí sí kò ní ìdíkéwú mòlúdì bẹ́ẹ̀ bá kéwú méjì ti ọba tíra <laughs> méjì ti ọba tíra nílọ nínú sọ ìbò àríwá ń kọ́ ọmọ nàìjíríà làwọn méjì tí wọ́n gbogbo gbogbo ọba ti láwọn àwọn èèyàn ní anímọ̀lúbí ọ̀dá

àwọn tí wọ́n ń ṣe rọ́ nìkan mú bí tí ó sàgbàrà fún jáde náà nìjàre wà tí òjò ra wọn àkọ́kọ́ ẹjá kọ́ lọ yìí pé ọjọ́ náà bí ànábì kankan ẹgbẹ́ tó máa ń sọjú ọ̀bí èèyàn ẹni tó máa ń ṣe tó bá lọ sí birthday òun ní 28 June gbogbo ẹgbẹ̀rún tó wọ́n bí ní June 28 yàbí date wọ́n bí ànábì kò sí àfá ọ̀run tó lè rí ẹ̀rí fìrìnlẹ̀ ṣe pé ìtàn pè lẹ́rí nínú Islam kìí ṣe pé mo rínú tíra o àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ bí fún ànábì ànábì ló fìrìnlẹ̀ fún wa agbọ̀n rínú tíra hadithu kí ànábì ò ní wọ́n bí mi ànábì ní wọ́n Monday eré wọn bí hadithi ọjọ́ mọ́dé wọn bí ànábì àmọ́dé ti wo monday 29 inú oṣù wo ànábì ò sọ̀yàn ó kà nábì monday ni àmọ́ kò sí ẹ̀rí tó dájú tí wọ́n bí ànábì ní 12 Rabiul Awwal kò sí ẹ̀rí kankan sọ báyìí àwọn àfáà tí wọ́n máa ń kọ ìtàn wọ́n yapa lérí date tán bí alẹ́ Muhammad àwọn kan ní wọ́n bí alẹ́ nínú Ramadan ara wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ bí ìyapa bá sì wà ọ́dọ̀ àwọn àfá àwáwò pé èwo ní ọ̀rọ̀ nẹ́bí support láàmù àbáwọn sọ̀hábà táa mọ̀ pé tán bá ti ń sọ àwọn ìgbàgbọ́ pé wọ́n gbọ́rọ́dọ̀ ànẹ́bì ni àwọn gbogbo sọ àwọn kan ní bí anábì ní ọmọdọ́rùn àwọn kan ní wọ́n jẹ́ àbúrò bí anábì ẹni tó fẹ́ fi ilẹ̀ fún wa ní sí wọ́n àwọn ìta mọ́ mẹ́ abákòsí tó kí tó fẹ́ jìbì èyí ni àwọn kan ní wọ́n bí anábì ní rọ̀bílà àwọn àwọn tó ní rọ̀bílà àwọn tó wá sọ rọ̀bílà àwọn ni wọ́n pọ̀ jù àwọn tó wá yapa nípa ọjọ́ àwọn kan ní bí anábì ní ọjọ́ kẹjọ nínú ọ̀bílá awà àwọn fẹ́nà bí ànẹ́bì ọjọ́ kejìlá ọ̀bílá awà àwọn fẹ́nà bí ànẹ́bì ọjọ́ kejìdínlógún ọ̀bílá awà àwọn fẹ́nà bí ànẹ́bì ọjọ́ kejìdínlógún ọ̀bílá awà ọ̀bílá awà ní sí owó tó mẹ́rin èwo ni ká mú mú rẹ̀ ló ní kámúnú rẹ̀ so kò sẹ́ni tó mọ́ jọ́tàbí àtàbí kàlásì kòkòrò kò sí ẹni tó lè fi dí rẹ̀ ilẹ̀ òtù pé tí ó prúfẹ̀ wọ́n bí ànábì ní 12 eh, of Muharram eh, bọ̀bílẹ̀ awal ọjọ́ kejìlá rọ̀bílà awal ó ṣe déédé ọjọ́ táwọn yẹn máa ń ṣe ọjọ́ bí ànábì eléyìí lè rí ó rọrùn káwọn yẹn mọ yóò kánábì kú ó rọrùn kò rọrùn kí wọ́n mọjọ́ tí wọ́n bí torí gbàtọ́ bí ànábì mú èé kádẹ́ẹ̀tì àwọn àbájúwá sí tábàkà bàbá ẹlẹ́ẹ̀kẹrin ṣe pé àsìkò jẹ́ pé àsìkò tí wọ́n tí ní ọ̀sọ́dọ̀ ànábì àwọn bàbá tí wá bọ́bà tí bàbá tí ẹ náà bí ẹlẹ́ẹ̀kẹrin eh bàbá tàbí náà kò mọ́jọ́ tí wọ́n bí kí ni wọ́n sọ ah ọjọ́ tí bàlú jala bí ọ̀pọ̀lọpọ̀ wá déètì sí ọ̀nà òkú déètì bá rẹ̀ ni láàwọ́ bí abáwa iná báyìí náà se mọ̀ iná wọ́n bú ní ìgbọ́wọ̀lọpọ̀ iná ni bàtà bí àlí ọjọ́ ọdún tí bàlú jáun ò lábí ọ Ni ó wá já òun ní wọ́n àdúgbò ìgbà tó já gbígbà ó sígbà òun ṣẹ̀rẹ́ ní mọ́lẹ́ nígbà gbígbà tó já bí gbà ó sígbà òun wọ́n dárí mọ́kà dé kò pẹ́lá bí ọ ẹ̀yọ́ kà mọ́ pé ẹja mú ìbò nítòsí yà iná àwọn oní so káfọ́ alánà bí gẹ̀gẹ̀ ohun bí wọ́n ti dìnà tó ṣùgbà yẹn tó má nígbà wọn bí ànẹ́bí ọdún ilé iná bí ànẹ́bì nítorí pé ìṣẹ́ tó ṣẹlẹ̀ lásìkò yẹn lásìkò tí wọ́n já kàábà lógun àwọn ọmọ tí wọ́n gun erin àsìkò yẹn náà bí ànẹ́bì bíbí ànẹ́bì ó sì yàtọ̀ ká ní bíbí ànẹ́bì ó bá yàtọ̀ ni sẹ́gẹ́tìsìn bíbí lẹ bá yàtọ̀ ni wọ́n mọ̀ jọ náà pé ẹ́ àbí ọmọ kan lónìí ó létí lọ wáyé ni ànẹ́bì ò létí lọ wáyé rọ́ ó sán bàǹtẹ́ wá lé ní bàǹtẹ́ ó sì jáde nù ya rẹ̀ rẹ̀ irọ́ ni ànábì sán bàǹtẹ́ wáyé ó dábẹ́ wáyé ó dábẹ́ wáyé mọ́ sí báyìí gbogbo àwọn bí ń ṣubú <laughs> gbogbo àwọn eléyìí àwọn kìtàbù so wọ́n sì ń kọ̀ǹkan gbà náà so èyí tó rìnlẹ̀ ní pé àwọn sọ̀ábà ó mọ̀jọ́ tánàbí kú òun ni òjò sí apá nípa ọjọ́ tánàbí kú so gbogbo ẹgbẹ́ sọjọ́ bí ànẹ́bì sọjọ́ bí ànẹ́bì ní ṣe ni àbí iyẹ́ ní òkú ànẹ́bì padà káti ẹ̀wá ní pé àwọn tí wọ́n mú 12 Robin awal kára àwọn ni wọ́n ráìdì pọ̀lú tó wọ́n bí irun ok ó wá náà pé ọjọ́ tó wọ́n bí àtọjọ́ tó kú ó ṣe dédé nù bàbá rẹ̀ january 7 náà bí àbí bàbá wọn kò ṣe kó kí ó tún kú ní sí tó bá jí january 7 ní tọba rántí ìdùn nínú wà lọ́kàn rẹ̀ ní àríbànújẹ́ ṣe bẹ́ẹ̀ bí èrè lọ́rọ̀ ni àbúgbà tó kú ẹ̀tẹ́rì ẹbá pé lé ìran ọlọ́run sàmọ̀nà wa nítàmù kéèkéé sẹ́sì nú ẹlẹ́ẹ̀kejì ìgbàlápá fẹ́ sọjú ọ̀bí àtẹ́bí tàbá ti skálẹ́sì ni kò sí kàmí bẹ́ àfi túra wa jẹ́ 12 rọ̀bílà awọ́ nìkan ní gbogbo ayóse ẹnìkan ò tún ní máa dáa tí ẹ̀ṣẹ́ máa nítọ́gbọ̀n pé tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì kí bàbá yẹn bàbá yẹn ẹgbẹ́ àwọn kan máa ń ṣe ọjọ́ ìbí bàbá wọn àbí tó kẹ́ bá wọn ṣe birthday tí bàbá wọn á kú náà ó tó wá máa ṣe àbí bàbá ò ti ẹ̀ kú náà ẹ̀gbọ́n ó ṣe tiẹ̀ nínú oṣù January wọ́n ní kí lẹ́yìn ṣe tẹ́pẹ̀ wọ́n tẹ́pẹ̀ àwọn èèyàn ní sọ yóò bàbá mi ni àbúrò ti jẹ́ wọ́n ní March ah, ewúrẹ́ tó ṣẹlẹ̀ ẹsẹ̀ kẹjọ ní ìyà ah, èmi ni ẹgbẹ́ mi lọ́jọ́ bí ìdínà sí ti àbá àfẹ́ lónìí bàbá yìí yàtọ̀ ẹgbẹ́ tó bèèrè lówé bàbá yìí bàbá kọ̀kọ́ bí yìí ni tí ó bèèrè lò sẹ́mọ̀ pé fúdù ní àbúrò kẹta náà ó náà jẹ́ ní ọkọ rẹ̀ ní june sí o sí kílẹ̀ tó pẹ̀lá sí first day sí alájìkókẹ́ náà ni anábì mélòó rán sí yìí tí mọ́sálásí kọ̀kan bí sọjọ́ bí ànẹ́bì ti ẹ̀ lọ́jọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́kọ̀ bá kò bá láká ọdún àwẹ̀ gan àtọ́dún léyá ọjọ́ kan àmọ́ ṣe tọ́ ti àwọn <laughs>

ẹ̀kan ní ẹ̀lẹ́wọ̀n ṣàlàyé wọ́n ṣe fún ẹ̀kan lẹ́sì ṣe kò sí ṣe fún mẹ́láyé báyìí ẹ̀lẹ́ kò sí sílẹ̀ kan mọ́ ẹ̀lẹ́ rí ṣe tó lẹ́lẹ́ kọ́pẹ́ẹ̀tì pé dára àwọn tí wọ́n rí kan bẹ́ẹ̀ àwọn tí wọ́n wọ́n ló pa àwọn àtúnwà ní tàbá wá kéré tí wọ́n àwọn ìtẹ́ gbowó tí wọ́n kó dá àwọn pàmàlú ní jọ́ méje wéṣe jọ́ méje ọjọ́ bí gbogbo lè iná wà láìlà àbí ìránu ní so ó ti di point méjì tí enílà káyí ó bìí pé ìránu lẹ́sẹ̀ mú olúbí ànẹ́bì kìí sí ẹ̀sìn rárá ẹlẹ́ẹ̀kẹta ìkánà àwọn àfá wa wọ́n ní christian náà jọ ṣiṣẹ́ pọ̀ ó ní àfẹ́ àwọn ẹgbẹ̀rẹ̀ kẹta lọ́wọ́ yìí ó nípa àwọn ọdún ìdàmà sí náà wọ́n ní ọdún wáwẹ̀ yìí àtọ́dún lórí yádà ẹgbẹ̀rẹ̀ ẹ máa ń ṣe ní yídì bọ̀lùpọ̀lù bí stadium mi sí stadium bẹ̀lá ìpàdé náà ìbí ètò sí lákàá ìbá tó jẹ́ kí gbogbo ẹ̀dẹ́sẹ̀ orí gẹ́gẹ́ ronú kí ló lẹ́dẹ̀ máa ṣe mọ̀lúdù ní ẹ̀dì kẹwàá ṣe ẹ̀dì kẹwàá yẹn lọ́fílà kẹsì kó mẹ́ tẹ́ wọ́n gba stadium lọ òótọ́ náà ni kìí sẹ́sì náà ni sẹ́wọ́n àwọn alásàlá mọ́ra mọ́ mẹ́fẹ́ pé mọ̀lúdù márùn-ún mẹ́sí lọ́dún eléyìn ni kìí sábà ara ń owó mùkádà mọ́ wáyé bàtà nàbí ṣe súfí ọ̀fẹ́ olùgbà àwọn yóò ṣe ó ní ìmọ̀ mọ́sálásí ó sì burú ó lẹ́nu mọ́sálásí gan yóò ṣe ti mọ́sálásí àmọ́ ṣe sáwíyà nínú mọ́sálásí yóò ṣe sáwíyà ọkùnrin ó láwọn alásàlátú ọkùnrin yóò ṣe alásàlátú ọkùnrin alásàlátú obìnrin ó sì lékéwú lókè yóò ṣe ti lékéwú mòlúbì márùn-ún aláìlàzí pàpò lè júwẹ̀ fún ọrẹ́ jìyàn àwọn ti káńsù rẹ̀ dé márùn-ún nìkan yóò àmọ́ fọ́nọ́ sí kó tó lówó lé ìtàn yóò pẹ̀ díẹ̀ òun ṣe ipò ní bẹ́ẹ̀ bá tó parí àwẹ̀ ó fúnfún pé ìwọ́n ní jẹ́ pé àìsẹ̀ lẹ́yàwẹ̀ wọ́n ti sèbú lẹ́yàwẹ̀ ní sèyí so àwọn àdí tí ò bí yẹ kí yọ bá wọn pa ọkọ̀ sí mọ̀lúdí nù tọ́ tàbá ṣe mọ̀lúdí èwo tó ní kálọ́dún ni èwo tó ní àyín alága àbútẹ́mẹ́lòpù owó tààrí sáà ń kọ́ central mosque láńkólọ tánlówó bàbá ń ṣe lọ́nchí àwọn ṣe lọ́nchí owó mọ̀lúdà ń lọ́dọ̀ ọdún tán dẹ́lẹ́lọ́pù yìí àpótálé ń lọ àpó ọlọ́run àpàdẹ́bì ní lọ láìlá ẹnìkan lọ́lọ́jẹ́ ìtọ́ fi ṣe láká inú òun kà wọ́n lórí àwọn àfáà tẹ́mọ̀ pé àwọn olùdí ló wọ́n lórí àfáà ó ń tíátà Ah. àfá yàrá ilẹ̀ rí àfá àwọn láẹ̀tọ̀ ọlọ́ọ̀lọ́ọ̀lá ilẹ̀ rí láyéláyéláyé èmi mo ń sọ wà ní èmi tó kọ́ ẹ̀ẹ́lẹ́ pẹ̀lú lùdíkì wá mọ́ ẹ̀wà àmọ́ fọ́ ìmọ̀ràn mọ̀lúdí ẹ̀mí ọmọ ìjàtà sílé àwọn táàsí ẹlọ́sọ táàsí ẹlọ́rù gan ilé wa ọ̀dá tó báyìí àwọn bá dìdá ẹlọ́jú lẹ̀ yìí wà láì oríṣì kọ́ lẹ́mọ̀ ilá mọ̀lúdí mo fọ́lọ̀ múra èmi mẹ́jẹ́ pé mọ̀lúdí ló fi gbogbo ó tẹ́ kọ́ lé tẹ́ ra lẹ̀ ó sì jẹ́ nípa tán ẹmọ̀ gbọ́lẹ̀ ikú ọlọ́yẹ gbọ́n ó sì mọ̀ gbọ́lọ́ wọ́n máa fẹ́ àwọn èyí báyẹ̀ náà wọ́n ọlọ́run jẹ ẹgbọ́n ò sí lára ẹ̀sìn tó bá jẹ́ pé torípa sàfẹ́kọ̀ lábí sí àwọn tí wọ́n sàfẹ́kù ànẹ́bí tó yẹ kó kálá jù àwọn tí wọ́n rí ní sẹ́jọ́ jẹ́ sẹ́jọ́ mú wọ́n rí pé kò bá mú kò sí lára àsọ́lẹ̀ta ànẹ́bí sọ fáwọn kò tí ẹ̀fẹ́ ìjọ ẹ̀sìn ànẹ́bí orílẹ̀ bí kí sọ́fà kan sí láyé àtàwọn tó pẹ́ láyé nínú wọn òṣèré ọmọ ànẹ́bí fún ara òṣè kẹ káwọ́lẹ̀ kẹ má káwọ́yà mẹ́rọ mọ́jẹ́ àbí tàwọn kan rárí lọ́dọ̀ yìí mọ́lúdì mọ́jẹ́ àbí tàrí ṣe ti mọ́jẹ́ kí ni wàláì ọlọ́run kò sànà wa àwọn ṣíà ni wọ́n gbé wá àwọn súdú afẹ́ lójú àwọn yọ́nà jẹ torí súdú gbogbo pé sí ayé wọn bó ṣe mọ́ báwọn ẹ̀ lójú ni so àwọn agbínáà ah, ọ̀nà ìlélẹ́yìn lọ́fẹ́ ṣe mọ́lúdì ọ̀rẹ́ bọ́n bá ti jẹ yìí náà ti jẹ́ ọgbẹ́ dáadáa tọ́ lórí wọn tó bí ọmọ láyé sí mọ̀lúdí ẹ̀yìn èkí èsì wọn bá tán wá ti jẹ yìí gẹ̀tán tí wọ́n tó pè sí ẹ̀sì ní ìgbà náà wọ́n kó gbọ́rọ̀ náà pè yìí wọ́n láwọn lè á pè wọ́n láwọn pè àwọn òfúwé káfẹ́ dé ọgbẹ́ lẹ́nu àwọn àfihàn jolè wọ́n wé láàrín fún láàrin fèkì ni kò sẹ́ tí olówó láàrin àwọn ẹgbẹ́ láàrin àìlẹ́ kò sí kẹ́kẹ́ wọ́n wé láàrin wọ́n sì wé báyìí wọ́n sì gbó lọ́ọ̀tọ̀ láàrin dáàrí orí láàwé yìí ó ọya ká tó wé ẹfọ́ káwé kalẹ̀ ẹgbẹ́ ìlẹ́lẹ́wé láàrin fún mi ó fún mi káwé kalẹ̀ àbúrò alájìwà kan ọlọ́run ti kú ìsọ́nà àforíjà wọn náà ní dání àádùn ẹnìkan ní sàtàlátún bẹ́ ó wá fẹ́ kú àwọn ìrọ̀jọ́ ó wá sa wọn tó jábàdà bá bẹ́ ó lò fẹ́ bí láwà lẹ́fún wá fún wọn lóye ìyá ìbá pè wá ó pè mí náà mo náà lájẹ́ afẹ́fẹ́ gbá yín lójú ni ó dá fọ́nà àwọn bàkọ́bọ̀ lọ́wọ́ mi náà olólùlálẹ̀ ni kọ́dà òun lọ́ra sọ tálò fún àwọn ẹ̀mọ́ òun ó fẹ́ gbá yín lójú ni ó bá dìjọ wọn á kó fún ọ̀yàn lọ wàtàfẹ́ lára káwó láàrin na yìí wọ́n má na láwọn fàlájá wà lọ gbé kìnní wá pálí àwọn tọ́tẹ̀lẹ̀ wá wọ́n pálí ọmọ rọ̀ ní wọ́n náwó pàmù ẹ́ wọ́n má ń gbé a ẹ má tó ah ìfàlájá lónìí wọ́n fàlájá ìpàwó ni o

lára ní bá ní lójú ní wọ́n àwẹ́ lára ní fún yín wọ́n lára fi ń jóye agbẹ́sìn gàdí ní ẹlò lọ́rùn tàbá gba ìtẹ̀ bá ló lọ́mọ sáyẹ́gbẹ́ tí pé ìmò lúdí tẹ́ẹ̀tì ní ẹgbẹ́ wọ́n ti ń gbẹ́fẹ́ lóògùn iná ẹ̀yìn náà gbé victina rẹ̀ gbónóòzì wọ́n ni wá ṣe donation ẹ̀fẹ́ fọ́rẹ̀ lẹ̀ kò ní pí ọmọ wọ́n tó pọ́ sí dra wọ́n fi mò lúdí wọ́n ti ń gbowó lọ́wọ́ yé ni ní anẹ́bì tó parọ́ fún jẹun èyí tí ó dá ní pẹ́kẹ́ parọ́ mọ́ abẹ́lẹ́parọ́ jẹun sànẹ́bì ò sí parọ́ jẹun kọ́dá àwọn míì láwọn tàbàtà nẹ́bì sàníọ́rà torí pé ní ti ànẹ́bì wọ́n pẹ̀ ní ti ànẹ́bì àwọn àlẹ́fẹ́ rabàtà nẹ́bì owó àníkọ́dá àwọn ànẹ́bì kò ní ọlá pé ó tẹ́ ó dúró táwọn sàábé kóró bàtà náàbì fáwọn tábì rìn sẹ́kọ́tẹ̀ súnmọ́ káwọn sàábé tó rí káàlẹ̀ ìtàbí ìtẹ́ lọ́wọ́ ìtànára bàtà náàbì kí ta fún so àwọn rísì tàbílé sí mọ̀lúdí pọ̀ so kò sí láàrẹ̀ sí èyí tó ẹka máa ṣe oníká máa ṣe súnà ní Muhammad èyí tó wá ti pàtàkì jù ní ẹ máa gba àwẹ̀ lọ́jọ́ Monday so eléyìí òun láti pẹ́ nífẹ̀ẹ́ alẹ́sọ̀rọ̀ sọ́bí ọlọ́wọ́ bàbá lè kí ọlá mọ́sàfún wa ní àgbọ́yé ẹ̀sìn wa wasallallahu ala nabiyina muhammadin wa ala